جزى الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمرهم لا زال أمرهم قويما على إرغام ألف النواصب جزى الله الله أصحاب النبي محمد محمد جميعا كما كانوا له خير صاحبي خير صاحبي وآل رسول الله لا زال أمره لا زال أمره على إرغام أنف النمص الدعوة السلفية الدعوة السلفية الدعوة السلفية فإن دعوة أهل السنة دعوة أهل الحديث دعوة السلفيين دعوة أهل الأثر تقوم على التربية والتصفية إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا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 ọlọ́wọ́n bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ́n bá tí ọpẹ́ yẹ a ọlọ́wọ́n bá yìí gẹ́gẹ́ bí ó ṣe tọ́ láti yìn a pé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ọba ọ̀kan ṣoṣo ni ọba tó jẹ́ sí wípé òun náà ni ọba tó ní kápá lórí gbogbo nǹkan a jẹ́rìí pé anẹ́bíwa Muhammad sallallahu alaihi wa alihi wasallam ẹ̀rù sí ọlọ́ọba òjíṣẹ́ ọlọ́ọba ni àtọ́rọ àlékún ìkẹ́ ọlọ́ọba àánú ọlọ́ọba fún aṣíwájú ẹ̀dá anẹ́bí sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará ilé annabi sallallahu alaihi wa alihi wa sallam àti àwọn sọ̀hábà àti gbogbo ẹnìkọ̀ọ́káwà náà tí a rin ojú ọ̀nà annabi sallallahu alaihi wa alihi wa sallam títí di ọjọ́ ìgbéjà alkiyama àkí gbogbo àwa ọmọ ìyá nínú ẹ̀sìn Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh eléyìí ni ìjókòó wa eléyìí tí yá sí pé a ó máa ń wáyé ní gbogbo alẹ́ ọjọ́ àtúlàtà wal arbi'a eléyìí tí yá sí pé níbi ìjókòó yìí òun náà ni a ti máa ń tan ìmọ́lẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlámàrí ẹ̀sìn pàápàá jùlọ àwọn eléyìí tó ní ṣe pẹ̀lú ìpìlẹ̀sìn wa báwo ni kò ṣe ní dàrú báwo ni ìpìlẹ̀sìn yìí báwo ni a ò ṣe ní sí àsìgbóyẹ̀ báwo ni ẹ̀sìn wa báwo ló ṣe máa lálàáfíà èyí bá náà ni àwọn kan tí a máa ń tàmálẹ̀ sí ní ìjókòó wa yìí ẹ̀rí eléyìí tí a ni ọ̀rọ̀ nípa àwọn al-Ikhwanul Muslimun àwọn Muslim Brotherhood ọ̀rọ̀ nípa wọn ni a ń gbìyànjú àti gbéyẹ̀wò lọ lábẹ́ báyìí òun náà ni a àwọn kan tí ó jẹ́ ọ̀rọ̀ lórí wá ma kí ni kí ó jẹ́ lórí ọ̀rọ̀ yìí nínú àwọn ọ̀rọ̀ fẹ́ pé ó ń lọ ní ilé tí a gbéyàwó lálẹ́ inṣàlá òun náà ni mafhumul fuhsh walbadaa kí ni wọ́n ń pè ní ọ̀rọ̀ burúkú ilé tí ó yẹ kí a jìnà sí si ilé tó yẹ́ sí pé a ò gbọ́dọ̀ máa bá irú ọ̀rọ̀ yìí a ò gbọ́dọ̀ máa bá nínú ọ̀rọ̀ mùsùlùmí ilé báyìí o nìkan tí a gbéyẹ̀wò lálẹ́ yìí nítorí pé lílásàfi ṣẹ̀dí nínú nǹkan tí ó bá nínú jẹ́ púpọ̀ nínú àwọn kan fẹ́ pé ó ń ṣẹlẹ̀ láwùjọ wa òun náà ni òsùnwọ́n nǹkan tí wọ́n pè ní albush walbaza'a ó sì di nǹkan tí ó dàrú mọ́ àwọn èèyàn lọ́wọ́ láwùjọ wáyé àwọn èèyàn lérò pé ìmọ̀ sàlàyé oníbídá kí a gbógun ti àwọn oníbídá kí a lè máa wọn ka eléyìí wọ́n kà sí alfúṣù wal-batha'a wọ́n kàrú ilé isi ọ̀rọ̀ burúkú olófàálọ́ jẹ́ sí wípé wọ́n ò ní máa gbógun tàwọn oníbídá wọ́n ò dẹ̀ ní máa sàlàyé wọn torí pé àwọn ka gbogbo àwọn ilé báyìí ìmọ̀ ṣe bẹ́ẹ̀ sí ìmọ̀ sọ̀rọ̀ burúkú nìyẹn ilé báyìí dẹ̀rí nínú manhajjú alìsúnnàtì wal jama'a nínú ìlànà alìsúnnàtì wal jama'a kí a sàlàyé àwọn oníbídá kí a gbogbo ti wọn ilé báyìí ò sí nínú àìsànpè ní ọ̀rọ̀ burúkú rárá tí ó nítorí ẹ̀rí aburú ló máa kí èyàn rí àwọn nǹkan yìí kí èyàn rí sí ọ̀rọ̀ burúkú àwọn afáàlì sunnah wal jama'a ẹnu gbogbo wọn kò láì sí ìyapa lórí wípé a máa ń gbógun ti àwọn oníbídá ni adẹ́ máa ń sàlàyé àwọn oníbídá ni adẹ́ máa ń jìnà sí wọn a kí ń jòkó pẹ̀lú àwọn oníbídá àwòkí ń bá wọn jòkó eléyìí báyìí ìlànà ní ẹjọ́ pé ó ti ń bọ̀ wá láti ọ̀dọ̀ àwọn sálàfil umma láti ọ̀dọ̀ àwọn ẹni ìsájú gbogbo ẹni yóò rẹ̀ tó bá fẹ́ rìn ìlànà alùsùnnàtì wal jama'a orí ìlànà yìí òun náà ni ó gbọ́dọ̀ máa rìn kóhun náà kọ ma bá àwọn alùbídà àwọn oníbídà kọ ma bá wọn lò bí àwọn salaful umma bí wọ́n ṣe ma ń bá wọn lò bẹ́ẹ̀ ni ó sì jọ ọ̀rọ̀ yàn lórí ẹni tó bá fẹ́ tẹ̀lé ìlànà al-sunnah wal ìlànà àwọn salaful umma bẹ́ẹ̀ ló ṣe jọ ọ̀rọ̀ lórí òun náà kọ rìn lórí ìlànà yẹn Naam ṣe rí alfuhshu wa badha'atul lisan kí a sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu nǹkankan ni tó jẹ́ sí pé ọlọ́run Allah subhanahu wa ta'ala àti ànábì sallallahu alaihi wa sallam tí wọ́n kọ̀ fún wa nípa rẹ̀ pé mùsùlùmí kò gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu hadithu afawa abdullahi ibn mas'ud radiyallahu anhu tí ó gbà wà látọ̀dọ̀ anábi sallallahu alaihi wa alihi wasallam tí alimamu tirmidhi tí wọ́n gbà wà nínú súnanà wa wọ́n da sọ pé hadithu yìí hadithu hasan hadithu tí ó dáadé òun ni gbọ́lá anábi sallallahu alaihi wasallam tó sọ wípé ليس المؤمن بالطاعان ولا اللعان ولا الفاحش ولا البذيء mọ́mìnì kò kí ń jẹ́ àtọ̀án kò kí ń jẹ́ lẹ́kẹ́ ìbú tí ó ma bú àwọn èèyàn eléyìí báyìí kò sínú wa mọ́mìnì gidi kó jẹ́ ni tí ó ma bú àwọn èèyàn wálàláàán bẹ́ẹ̀ ni mọ́mìnì kò kí ń jẹ́ ni tí ó ma gbé àwọn èèyàn ṣépè mọ́mìnì ò kí ń jẹ́ ni tí ó ma ń ṣépè wala al-fahish bẹ́ẹ̀ ni mùmínì ò kí ń ṣe ọlọ́rọ̀ burúkú lẹ́nu wala al-babi mùsùlùmí ò kí ń ṣe aṣá níbi ọ̀rọ̀ sísọ so àwọn àṣẹ́rí hadithu yìí òun ló jẹ́ kó yé wa wípé àwọn wà tí a kàyíre àwọn wà tí a gbọdọ̀ bá lọ́wọ́ mùsùlùmí gidi ni bẹ́ẹ̀ ni sallallahu alaihi wasallam tó sọ nínú hadithu mi ilé tí a fáwa Anas bin Malik radiyallahu anhu tó gbà wá qala qala rasulullahi sallallahu alaihi wasallam ó lá nabi sallallahu alaihi wasallam sọ pé ma kana al-fuhshu fi shay'in illa sha'na ma kana al-fuhshu fi shay'in illa sha'na wa ma kana al-haya'u fi shay'in illa zana hadithu ya limamu tirmidhi àwọn náà ni wọ́n tún gbà wá bákan náà wọ́n hasan afáwa alimamu nawawi rahimallahu ta'ala wọ́n mú hadithu méjèèjì tí mo kà yìí àwọn náà mú wá nínú riyadu salihin báàbù nahyi anil fuhshi wa badha'ati lisan wọ́n mú wá nínú riyadu salihin níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ nípa ìkọ̀fúnni lórí alfuhsh wa badha'ati lisan nínú ìkọ̀fúnni nípa kíyàn máa sọ̀rọ̀ burúkú jáde lẹ́nu kí ẹ jẹ́ aṣá níbi ọ̀rọ̀ sísọ so ilé ìbáyìí òun náà ni àhàdìsù tí a fáwà annawawi rahimallahu ta'ala tí wọ́n mú wá nínú báàbù yìí so lè jẹ́ bóyá wípé kò sínú wà tí mùsùlùmí tí a máa fi ròyìn mùsùlùmí kó jẹ́ ní tó jẹ́ sí pé yóò máa jẹ́ ọlọ́rọ̀ burúkú lẹ́nu tọ́lá nàbí sallallahu alaihi wasallam jẹ́ wípé ma kana al-fuhshu fi shay'in illa sha'nahu fuhshu ìwà burúkú ọ̀rọ̀ burúkú ní ma wọnú nǹkan àfikọ́ jẹ́ sí pé yóò kó àbùkù bá nǹkan yẹn wa ma kana al-haya'u fi shay'in illa zanahu bákan ìtìjú ò ní wọnú nǹkan kan àfikọ́ jẹ́ pé yóò kó ọ̀ṣọ́ bá nǹkan yẹn ilé báyìí ó ń jẹ́ kó yíwa wípé nínú àwọn ìwà eléyìí tí a ò gbọ́dọ̀ rí lọ́wọ́ mùsùlùmí gidi òun náà ni al-fuhshu àti badha'atul lisan nínú àwọn ìwà tí mùsùlùmí gbọ́dọ̀ jìnà sí ni nínú àwọn wà tó jẹ́ sí pé anábi sallallahu alaihi wasallam tí ó kọ̀ fún wa kí a máa wù ni ṣùgbọ́n kí wọ́n ń pè ní al wàbàdáàtù lisan òun náà ni àwọn nǹkan tí ó ti jáde nínú hadithu àfáwà tìrmìdì rahimallahu ta'ala tí mo mú wá sáájú rẹ̀ eré tó jẹ́ hadithu alákọ̀ọ́kọ́ tí mo mú wá hadithu tí àfáwà abdullahi ibn mas'ud tó gbà alásọ̀dà nabi sallallahu alaihi wasallam òun náà ni pé musulmi kò kí ń jẹ ẹlẹ́kẹ̀ ìbú bẹ́ẹ̀ ni musulmi ò kí ń jẹ ni tí ó máa gbé àwọn èèyàn sí pé ṣe é báyìí so ó túnmọ̀ sí pé káṣíàkẹ́ ìbúre kò sínú àti agbọ̀rọ̀ fi ròyìn mùsùlùmí bẹ́ẹ̀ ni kí a sọ̀rọ̀ burúkú járe lẹ́nu kò sínú àti agbọ̀rọ̀ fi ròyìn mùsùlùmí ṣùgbọ́n ilé kókó máa wọn ní dídá ìsàlàyé àwọn oníbídá rí kágbógun ti wọn eléyìí báyìí ò ń ṣe ọ̀rọ̀ burúkú eléyìí báyìí lára àwọn ọ̀rọ̀ tí ẹ̀sìn pa wá láṣẹ láti máa láti máa sọ ni lára àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ́ sí pé anábi sallallahu alaihi wa sallam fún rẹ̀ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ fún wa nípa ìmọ̀ sọ̀rọ̀ burúkú járe lẹ́nu lára àwọn ọ̀rọ̀ tá nábi fún rẹ̀ sallallahu alaihi wa sallam tó sọ òun sahihu Muslim arábìnrin sayakunu fi ákìrí zaman unasun yuhaddithunakum bima lam tasma'u antum wala aba'ukum fa iyyakum wa iyyahum anábi sallallahu alaihi wasallam ní tó bá dìgbẹ̀yìn ayé àwọn èèyàn kan wọ́n máa wà ní àsìkò yẹn bima lam tasma'u antum wala aba'ukum fẹ́sùn ó mọ̀ sọ fún yín nínú ẹ̀sìn àwọn nǹkan tí ẹ ò gbọ́ rí àti àwọn èyí tí wọ́n gbọ́rí nínú ẹ̀sìn làwọn yóò mọ̀ gbé wá làwọn yóò mọ̀ sọ fún yín fa iyyakum wa iyyahum anábì sallallahu alaihi wa sallam ó ní ẹ ṣọ́ra fún irú àwọn wọ̀nyí sọ́rípa anábì sallallahu alaihi wa sallam ó sì tahdhiru wa ó sọ àlùmọ̀ ìlara kúrò níbi aburú àwọn òun náà ni kíyàn sí tahzir àwọn aláburú kíyàn sọ àwọn èèyàn lára kúrò níbi aburú àwọn aláburú àti ìgbàtànjẹ pẹ̀lú wọn àti ìṣe papọ̀ pẹ̀lú àwọn aláburú anábi sallallahu alaihi wasallam ó sọ wá lára nípa rẹ̀ bẹ́ẹ̀ ni hadith yíya wáyé ṣàwọn tó túnbà abákanáà inú sahihu muslim nígbàtí ó ń sàlàyé àyà elétọ́wà nínú sọ́ọ̀tù alìmọ̀rán àyà tí ọlọ́run bá lẹ́gbà sọ pé huwa alladhi anzala alayka alkitab minhu ayatu muhkamat hunna ummul kitab wa ukhra mutashabihat títí dé parí àyà yẹn yawa Aisha radiyallahu anha ó rasulullahi sallallahu alaihi wa alihi wa sallam hadhihi al-aya wala nabi sallallahu alaihi wa sallam ó ka àyà yìí ìgbàtánà bí wá kàtán anábi sallallahu alaihi wasallam sọ fún yàwó Aisha pé فإذا رأيت الذين يتبعون ما تشابه منه فأولئك الذين سمى الله فاحذروهم النبي صلى الله عليه وسلم sọ wípé tó sallallahu alaihi wasallam sọ pé فأولئك الذين سمى الله àwọn wọ̀nyí làwọn tí ọlọ́wọ́n bá àlékí ọlá tí ń sọ̀rọ̀ wọn nínú al-Qur'anul Karim nínú ayà takayi fayyakum wa iyyahum anábi sallallahu alaihi wasallam ní ẹ ṣọ́ra fún àwọn báyìí anábi ní ẹ sí wọn aláburú ni wọn anábi sallallahu alaihi sọ wa lára kúrò níbi àwọn oníbídà àwọn tí yẹ́ sí pé yattabi'una ma tashabaha min al-Qur'an àwọn ilé tó yẹ́ pé ìrújú nínú al-Qur'an òun náà ni wọ́n máa tẹ̀lé láti fi da ẹ̀sìn Ọlọ́run bá láti fi dàrú so ẹ́rí pé lè báyìí náà rí ó túnmọ̀ sí kí anábi sallallahu alaihi wasallam sallam nínú àwọn nǹkan tí anábi máa ń ṣe òun náà ni kó sọ àwọn èèyàn lára kúrò níbi àwọn aláburú àwọn oníbí dáa kí anábi sallallahu alaihi wa sallam kó sàlàyé wọn kí àwọn èèyàn kí wọ́n lè jìnà sí wọn eléyìí báyìí rí nínú àwọn wà tí a jogún látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wa alihi wasallam ni so bákan náà òun náà ni a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀nà tí Annabi sallallahu alaihi wasallam tí ó fi sàlàyé nípa àwọn al àwọn tó yẹ pé àwọn gẹ́gẹ́ ni alákọ̀ọ́kọ́ àwọn oníbídà tí wọ́n jáde nínú Islam anábi sallallahu alaihi wasallam anábi sàlàyé wọn dáadáa anábi sallallahu alaihi wasallam dẹ̀ ó dẹ̀ júwe wọn fáli umma yìí kódà anábi sallallahu alaihi wasallam jẹ́ kó yẹ pé ká má gba ìtànjẹ pẹ̀lú àwọn ìpọ̀ ní ìjọsìn wọn anábi sallallahu alaihi wasallam sọ pé àwọn yìí rèé wọ́n ó máa jọ́sìn fún ọlọ́run ọba lé ọ̀pọ̀lọpọ̀ bákan náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìka alkùránù karim arábi ní yahkiru ahadukum salatahu ma salatihim wa siyamahu ma siyamihim yaqra'una alqur'ana la yujawizu hanajirahum arábi sallallahu alaihi wasallam ní tẹ bá gbé ìròyìn sí ẹgbẹ́ ìrun wọn ẹ̀yin sàhábà ẹ fi ojú kékeré ẹ fi wo ìròyìn lẹ́gbẹ̀ẹ́ ìrun tẹ́nìkọ̀ọ̀kan yí bá gbé àwẹ̀ yín sẹ́gbẹ́ àwẹ̀ wọn ẹ ó rí wípé àwẹ̀ yín kéré lẹ́gbẹ́ àwẹ̀ wọn ní ní gbígbà yaqra'una al-Qur'ana la yujawizu hanajirahum aláwọn anábìlá wọn tán wíire wọ́n máa ka quran ṣùgbọ́n la yujawizu hanajirahum Qur'an tán káyí kò ní kọjá ọrùn wọn yamrukuna min ad kama yamruku sahmu min al-ghamiya anabi sallallahu alaihi wasallam ní àwọn wọ̀nyí tan wí mú jáde nínú ẹ̀sìn gẹ́gẹ́ bí ọfà sí man jáde ní ara ara tí a bá tamani nínú àwọn ẹgbà wa mi anabi sallallahu alaihi wasallam sọ wí pé àwọn wọ̀nyí sharrul qatla tahta adimi sama àwọn wọ̀nyí ni wọ́n jẹ́ aláburú jùlọ nínú àwọn èèyàn tí a máa ń pa lábẹ́ sánmà ọlọ́wọ́n bá aláburú ni wọ́n anábi sallallahu alaihi wasallam sọ wípé bẹ́ẹ̀ ni àwọn tí wọ́n jẹ́ olóore jùlọ òun làwọn tó bá yẹ pa àwọn wọ̀nyí bá pa àwọn khawarij àwọn tó pa àwọn tí wọ́n wà lórí orí nìyẹn anábi sallallahu alaihi wasallam sọ fún àwọn sàhábà wípé táwọn khawarij bá ti jáde faqtuluhum anábi ni píparí kẹ pa wọn fa inna fi qatlihim ajran liman qatalahum yawm al-qiyamah anábì nítorí pé ládá ń bẹ níbi pípa fẹ́ni tó bá pa àwọn khawarij ní ọjọ́ gbéde al-qiyamah <clears throat> sọlẹ́ báyìí òun ni àpẹẹrẹ bí anábì sallallahu alaihi bó ṣe máa ń lè máa wọn níbi dáa anábì sallallahu alaihi sọ wípé kódà la'in adraktuhum tí anábì sallallahu alaihi gan ti bá bá wọn làtúlánàhùn kọtùlá àádìn wà samud ìmọ̀ ànábì máa pa wọ́n bí wọ́n ṣe pa wọ́n hàd àwọn àwọn àád àti samud ni so ilé túmọ̀ sí pé ànábì sallallahu alaihi wasallam gan wàlíkù sàmùsùlọ̀ bàkátù so ó ṣàlàyé pé tó bá yẹ kóhun gan bá bá àwọn kọ̀wárìjì láyé rè òun náà máa pa wọ́n ni so pé ilé báyìí bí a ṣe máa ń bá wọn kọ̀wárìjì àwọn oníbídà yìí ṣe máa ń bá wọn lò níyẹn so eléyìí a ó jẹ́ kó yà anabi sallallahu alaihi wasallam kò ka gbogbo àwọn ìgboro àwọn ọ̀rọ̀ yìí tí anabi sallallahu alaihi wasallam tó ń sọ nípa àwọn anabi ò ka ọ̀rọ̀ yìí sí ọ̀rọ̀ burúkú tádẹ̀ lè má oníbídà kásàlàyé oníbídà káwọn èèyàn kí wọ́n lè jìnà sí kálẹ̀ má ba ẹ̀sìn àwọn èèyàn jẹ́ anabi sallallahu alaihi wasallam kò ka eléyìí náà anabi ò ka kún nínú àwọn ọ̀rọ̀ burúkú so bẹ́ẹ̀ ni gbogbo àwọn àfáà súnnà pátá yanyan àwọn náà wọ́n lè máwọn oníbídà wọ́n dẹ̀ gbógun ti wọ́n àwọn eléyìí náà wọ́n ka irú àwọn ọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ nípa àwọn oníbídà yìí wọ́n ka sínú àwọn ọ̀rọ̀ burúkú kódà débi pé ẹ̀rọ àwọn àfáà kò lórí wípé ìsàlàyé oníbídà nígbàtí oníbídà gan ọba sí ń bẹ́ẹ̀ eléyìí báyìí kò sínú ríbà tí ọlọ́run bá àlékẹ́ ọlá tí ó kọ̀ fún wa kí a mọ́ ṣe eléyìí báyìí nínú àwọn in tí ó tọ́ nínú ẹ̀sìn ni ká sàlàyé oníbídà ká sọ àwọn aburú tó ń bẹ lọ́wọ́ ẹ̀ bákan náà ká lé àwọn èèyàn jìnnà sí àwọn oníbídà yìí káwọn èèyàn kí wọ́n lè gbọ́ àgbọ́yé wọn dáadáa kí wọ́n dẹ̀ lè jìnnà sí aburú àwọn oníbídà so eléyìí báyìí rèé nínú àwọn ọ̀nà tí àwọn alùsùnà tó jama àyàtà máa fi ń bá wọn níbi dáàlù ni so irú àwọn nǹkan yìí kò sínú àyíká tán pè ní ọ̀rọ̀ burúkú so tí a bá rí èèyàn kan tó bá karú eléyìí kó ọ̀rọ̀ burúkú pé ká sọ fún èèyàn wípé kí èèyàn sàlàyé àwọn níbi dáà kí èèyàn lè má wọn níbi dáà tí èèyàn bá karú eléyìí kó ọ̀rọ̀ burúkú irú ẹni bẹ́ẹ̀ ti ṣe àsìgbọ́yé nǹkan tán pè ní ọ̀rọ̀ burúkú nìyẹn tó ti yé báyìí sí so eléba ti sí irú ẹni bẹ́ẹ̀ ti sí àsìgbọ́yìn nǹkan tó ń pè ní ọ̀rọ̀ burúkú ni ẹ nítorí wípé ilé máwọn ní bídá kódà tí a bá lọ wọnú Riyadu Salihin tí mo ṣe tí mo tọ́ka sílẹ̀ kan yẹn alimamu Nawawi rahimahullahu ta'ala wọ́n mú báàbù kan wá náà bẹ́ẹ̀ wọ́n tahrim al-hujran bayna al-muslimin fawqa thalathati ayyam illa libid'atin alimamu nawawi rahimallahu ta'ala wani babu tahrimin hujjiran bainal musulmin fawqa thalathati ayyam illa libida'atin fil mahjur aw tadhahur bi fisqin aw nahwi dhalik illa libida'atin fil mahjur aw tadhahurin bi fisqin aw nahwi dhalik wani babu yin ṣàlàyé fún wa nípa ìjẹ́ ìwọ̀ kí a yan ká yanra wa lódì láàrin àwọn musulmi wàríkùn sọ́lọ́sọ́lọ́ wákàtí kára wa lódì lára mùsùlùmí kọjá ọjọ́ mẹ́ta báàbù dáwọn fẹ́ sọ̀rọ̀ lórí èyí yóò máa sọ fún wa ìjẹ́wọ̀ nǹkan yìí illa li bid'atin fil mahjur àyàfi tó bá jẹ́ sí wípé a bá rí bídá lára ẹni ta fẹ́ yàn lódì bídá tí ń bẹ lára rẹ̀ yìí yóò sọ di ẹ̀tọ́ fún wa ká máa yàn lódì lọ títí láì tí ó fi bídá ẹlẹ́ni kódà kọjá ọjọ́ mẹ́ta au tàzọ́húrí au tàzọ́húrí bí fíṣẹ́yìn àbí ká kan to fi ìwà pòkí tó fi o tí ó sílé àṣepamọ́ au nahwi dhalik abi àwọn nǹkan mí to fi jọrú ẹ̀ so túnmọ̀ sí wípé káyẹ oníbídà lodi títí tí ó fi bídà rẹ̀ lẹ̀ ẹlẹ́bàá hadith tí anábi sallallahu alaihi wasallam sọ fún yín pé ẹ ò gbọ́dọ̀ yan ọmọ yín lódì ẹ ò gbọ́dọ̀ yan ọmọ ìyá yín lódì ọmọ ìyá yín nínú ẹ̀sìn ẹ ò gbọ́dọ̀ yan lódì kọjá ọjọ́ mẹ́ta ìyẹn ni pé tó bá jẹ́ sí pé nǹkan ṣe bẹ láàrin ẹ̀yin àti ẹ̀tẹ̀fẹ́ ti torí ẹ̀yàn ayín lódì tó bá jẹ́ pé nǹkan ayé ni tó bá jẹ́ ni ṣẹ̀ríà fún yín ní ìgbà láàyè láti yan ayín lódì fún ọjọ́ ní nǹkan ayé mo dẹ̀ fẹ́ fi hàn pé ó ṣẹ̀mí ṣẹ̀rí àfún wa ní ààyè káyìn ara wa lódì láàrin ọjọ́ mẹ́ta péré kò gbọ́dọ̀ jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó bá yẹ pé nítorí ẹ̀sìn lèyàn fi ń yẹ̀yàn lódì bóyá nítorí pé ẹni yìí bídà ń bẹ lára rẹ̀ abẹ́ni yìí rẹ̀ ó ń ṣe ìwà pòkí kan ní àṣehàn alimamu Nawawi rahimahullahu ta'ala wọ́n ní eléyìí báyìí a máa bá yẹ̀yàn lódì rẹ̀ lọ ni kò sí nínú àwọn tí wọ́n sọ yí pé ọjọ́ mẹ́ta péré la gbọ́dọ̀ fi yẹ̀yàn lódì so eléyìí báyìí náà rí ẹ̀rí ninu nínú ọ̀nà tí alùsùnà wal jama'a tí wọ́n ń gbà fi ń bá wọn yàn lóní tí wọ́n dẹ̀ fi ń gbógun ti àwọn oníbídà tọ́dẹ̀ fi ń gbógun tàwọn aláburú ni gbogbo orú àwọn eléyìí rèé kò sí lára àwọn ìwà burúkú àbọ̀rọ̀ burúkú tó tí báyìí sì kò sí lára àwọn ìwà burúkú àbọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ lànàbí sallallahu alaihi wasallam náà lè mọ́ ọ̀pọ̀lọpọ̀ náà àwọn sàhábà ridwanullahi alaihim nígbàtí anábì sallallahu alaihi wasallam rí àwọn ìwà bàjẹ́ eléyìí tí ó sọ́dọ̀ ọ̀ràn yẹn kí anabi sallallahu alayhi wa sallam kó lè mọ́ wọn kódà lọ́pọ̀lọpọ̀ gbà anabi sallallahu alayhi wa sallam máa ń ṣe rọ́dù fáwọn sọ̀hábà anabi máa ń ṣe rọ́dù fún wọn ẹdí kí n fún ilápẹ̀jú méjì ìgbà tí obìnrin kan tí a máa ń pè ní al obìnrin láti inú àwọn al ló ti wá àwọn Makhzum yìí ìran kanúra àwọn lárúbáwá ni tó yẹ sí pé wọ́n ní ọlá púpọ̀ tí wọ́n sì lágbára tó sì jẹ́ abíyì nínú láàrin àwọn lárúbáwá so obìnrin yìí wá rí látinú àwọn Makhzum yìí látinú wọn ló ti jáde ìwà bàjẹ́ tí wọ́n ń bẹ lára obìnrin ni pé yóò yá nǹkan lọ́wọ́ àwọn èèyàn tó bá dìbà táwọn èèyàn fẹ́ gba nǹkan tó yá lọ́wọ́ wọn yóò sọ fún wọn yóò sọ fáwọn èèyàn pé ẹ̀yà mi ní nǹkan báyìí fún bí àpèjúwe ó lè ní ẹ̀yà mi ní pot ó lè ní ẹ̀yà mi ní àwọn nǹkan tó yá sí pé nǹkan tí ó pàtàkì ìmọ̀ ìyà lọ́wọ́ àwọn èèyàn tó bá ti wá tó bá ti wá lè yá nǹkan lọ́wọ́ wọn tó bá dìbà táwọn èèyàn tó wọn bá fẹ́ sallallahu alaihi bàtánàbí sọ́lọ́sọ́lọ́m gbọ́rọ̀ rẹ̀ yìí anẹ́bí wá fẹ́ gí ọwọ́ rẹ̀ nítorí pé nitori ṣe yẹn ìwà olè ní tí ẹ yá nǹkan lọ́wọ́ àwọn èèyàn kọ́ wá dìgbà táwọn gba nǹkan yẹn kọ́ wá mọ̀bí tí wọ́n mọ̀ kọ́ yá nǹkan yẹn lọ́wọ́ fẹ́ gí ọwọ́ yìí pé obìnrin yìí nínú àwọn ibi tó ti jáde nínú àwọn lágbára àwọn èèyàn tó jẹ́ pé wọ́n lágbára jáde yìí àwọn ń ah, eléyìí báyìí yóò kó ìyẹpẹrẹ bá obìnrin yìí yóò dẹ̀ kó ìyẹpẹrẹ bá ìran wọn wọ́n wá wò pé ta làwọn léèyàn láti lọ bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam kó fi má di obìnrin lọ́wọ́ lórí wà bàjẹ́ tó obìnrin wù wọ́n wá gbé Usama Usama tó bùn Zaid radiyallahu anhuma wọ́n wá gbé dìde nítorí pé Usama tó bùn Zaid radiyallahu anhuma ànábì nífẹ̀ẹ́ rẹ̀ gidigan ànábì tó wá nífẹ̀ẹ́ bàbá rẹ̀ gidigan débi wípé láàrin àwọn sahaba wọ́n máa ń pè zaid ibn al-haritha àti ọmọ rẹ̀ isamatu ibn zaid wọ́n máa ń pè àwọn méjèèjì ọmọ pè wọ́n ní hibbur rasul wọ́n pè zaid ibn al-haritha wọ́n pè ní hibbur rasul olólùfẹ́ anabi sallallahu alaihi wasallam gita nabi nífẹ̀ẹ́ rẹ̀ dé olólùfẹ́ anabi ni wọ́n máa ń pè Usamatu ibn Zayd wọ́n máa ń pè ní ibn Hibir Rasul ibn Hibir Rasul Hibir Rasul ibn Hibir Rasul olólùfẹ́ ànábì ọmọ olólùfẹ́ ànábì ṣẹ̀rí Zayd ibn Haritha ẹrú rẹ̀ ìyá wa Khadija òun ló ní ẹrú yìí ọwá bún ànábì sallallahu alaihi wasallam ní ẹrú yìí kọ́ mọ̀ jẹ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam Ànábì wa nífẹ̀ẹ́ rẹ̀ gan kama wo bá Ànábì sallallahu alaihi wasallam ṣe jẹ́ ẹni tí mọ́ rẹ̀ ra ilẹ̀ tó ẹrú kó padà di ẹni tó yẹ́pà Ànábì sallallahu alaihi wasallam sọ̀dọ̀ wọn lóàbí tó dé wípé Ànábì wa nífẹ̀ẹ́ rẹ̀ jóbi pé gbogbo èèyàn mọ̀ wípé ẹni tánẹ́bì nífẹ̀ẹ́ jù rẹ̀ tó bá fẹ́ bèèrè nǹkan lọ́wọ́ Ànábì àbọ́rẹ́ bí Ànábì sallallahu alaihi wasallam wọ́n mọ̀ pé ẹni tí ó tó bẹ́ẹ̀ láti déwájú Ànábì nìyẹn ibi tí ìfẹ́ Ànábì pọ̀ dé tánẹ́bì nífẹ̀ẹ́ rẹ̀ ní ìfẹ́ tó pọ̀ dé gbà tí wọ́n fẹ́ bẹ̀bẹ̀ wọ́n fẹ́ wá ẹni tí ó lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam fóbìnrin wọ́n wá lọ bá Usama Usama ti ibn Zayd wọ́n ní kó lọ bẹ̀bẹ̀ lọ́dọ̀ Ànábì sallallahu alaihi wasallam torí kí wọ́n mọ̀ pé kò sẹ́ni náà tó tóru nǹkan yẹn ṣe alexander Usama Usama ti ibn Zayd wá déwájú Ànábì sallallahu alaihi wasallam òun náà wá ń bẹ̀bẹ̀ Ànábì sallallahu alaihi wasallam wá sọ wípé أتشفع في حد من حدود من من حدود الله ìrẹ́ Usama أو bẹ̀mí wípé ìjìyà kan nínú àwọn ìjìyà Ọlọ́run Ọba wípé kí n gbé ìjìyà yẹn kí n gbé jù sílẹ̀ kí n má lò kí n má lò fún Ọlọ́run Ọba Ànábì bínú sí Usama bin Zayd ní ọjọ́ ìdébi wípé ó ní agbára bí Ànábì ṣe fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ Ànábì ṣe bínú sí tó Ànábì dẹ̀ lè mọ́ Usama bin Zayd ṣe rí lẹ́sẹ̀kẹsẹ̀ tánẹ́bí sallallahu alaihi wasallam sọ̀rọ̀ yìí ànẹ́bí dẹ̀ pé àwọn èèyàn ànẹ́bí dẹ̀ gomi ń bá wọn ànẹ́bí sallallahu alaihi wasallam wá ṣe rọ́dù gidi gan fún Usama Usama tó bùn sẹ́yìn ànẹ́bí sallallahu alaihi wasallam jẹ́ kóyé pé ó sọ fáwọn èèyàn lọ́jọ́ yẹn wípé nínú nǹkan tó kó àwọn ọlọ́lá anú wọn tábáwù àbàjẹ́ wọn ò ní gbófin ọlọ́wọ́ bá lé wọn lórí ìgbọ́n tó bá yẹ páwọn èèyàn yẹpẹrẹ nú wọn lọ́báwù àbàjẹ́ wọn gbófin ọlọ́wọ́ bá lé wọn lórí nǹkan tó kó parun bá wọn nìyẹn anábì sallallahu alaihi wasallam wọn sọ lọ́jọ́ yẹn pé wẹ́yìmọ̀ lọ mo búra pẹ̀lú ọlọ́wọ́ bá law anna fatimata binta muhammadin sallallahu alaihi wasallam sariqat laqata'tu yadaha pé mo búra pẹ̀lú ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala tí Fatima ọmọ èmi ànẹ́bì sallallahu alaihi wasallam tó bá jalè bóyẹ jọ mi ànẹ́bì tó yẹ máa gí ọwọ́ ẹ̀ ni so inú wọn fàyọ mi hadithi ni pé ẹ̀rí wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lànẹ́bì sallallahu alaihi wasallam ṣe lànẹ́bì ṣe kútùbà láti ṣe rọ́dù fún Usama bin Zayd lórí nǹkan tí Usama bin Zayd tó ṣe yẹn lórí wàá burú tó ṣe yẹn anabi sallallahu alaihi wasallam ṣe rọ́dù fún lẹ́sẹ̀kẹsẹ̀ ó túmọ̀ sí pé ìgbà míì rèé èèyàn lè súnmọ́yàn àbí kéèyàn hùwà bàjẹ́ kan tó ń ti wí pé mo ti ṣàlàyé fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wà bàjẹ́ ló wí àbí mi ti ṣàlàyé fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wà bàjẹ́ ló wù mo lè ṣe rọ́dù fún lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé kíni nítorí wípé mo rí wípé tí n bá ṣe rọ́dù fún àwọn èèyàn lè ti àtàrà bẹ́ẹ̀ kan sọnù àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ mo rí wípé ìwà àbàjẹ́ yẹn ti fọ́n káàkiri láwùjọ gan tí è ṣe póhun nìkan ní ṣe mọ́ àbí mo rí wípé nǹkan tó ṣe yíre ó lè kó báwọn ìlúmíì náà ẹ̀rí wípé Usama tún Zaid àwọn kan ni wọ́n yàn pé kó wá bí ànábì sallallahu alaihi wasallam kó wá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ànábì ẹ̀jọ́ ọ̀nà sáà máa ń sì ìgbà tó dẹ̀ ṣe nǹkan yíre ànábì sallallahu alaihi wasallam ṣe rọ́dùkù nítorí pé kó lè bàa jẹ́ àlàyé fún àwọn tí wọ́n rán Usama yẹn náà kò yí báyìí tẹ̀kálẹ̀ máa ń pẹ́ táwọn ń tí àwọn rán Usama tó ń zéèdì yẹn aburú gbà so ẹ rí i pé eléyìí báyìí anabi lema ni ẹni àbá anabi sallallahu alaihi wasallam kò lema ẹ rí i pé anabi lema ni àbẹ́ ẹ̀kọ́ ni bá anabi ṣe máa ń ṣe rèé nǹkan tá nàbí sallallahu alaihi wasallam ṣe yìí kìí ṣe ọ̀rọ̀ burúkú lélẹ́yìí àbẹ́ẹ̀kọ́ ni tí kìí bá ṣe wípé eléyìí báyìí rèé kéèyàn bínú torí tọ́lọ́wọ́n bá nìyẹn kéèyàn bínú torí tọ́lọ́wọ́n bá òun lè lè báyìí eléyìí rẹ̀ ó sì túmọ̀ sí wípé ẹni tí ẹni tí bá ń ṣerú wáyé ó jẹ́ ẹni tí ń jowú fẹ́sìn ọlọ́wọ́n bá tí ò fẹ́ tẹ́sìn ọlọ́wọ́n bá bàjẹ́ bẹ́ẹ̀ ni ẹni tí anábì sallallahu alaihi wasallam rán wípé kó lọ gba zakawa lọ́dọ̀ àwọn èèyàn kan hadith eléyìí náà wà nù Bukhari eléyìí tí mo kà lẹ́ẹ̀kan yẹn náà wà nù Sahih Bukhari anábì yẹn lábẹ́ kó lọ gba zakawa ìgbàtẹ́ni wá gba zakadé wọ́n sọ fún anábì sallallahu alaihi wasallam pé eléyìí ni zaka tí ó rán mi ṣùgbọ́n eléyìí báyìí ni ẹ̀bùn tí wọ́n bù èmi náà kí lànàbì ṣe anábì bọ́ sórí mímbà anábì rẹ̀ ṣe kútúbà lẹ́sẹ̀kẹsẹ̀ anábì fi rọ́dù hù ẹ máa gbọ́rọ̀ tá anábì sallallahu alaihi wasallam sọ fẹ́ nìyí anábì ní tí ẹnì kọ̀ọ̀kan yín bá jòkó sílé ìyá ẹ̀ tẹ́ ẹ bá jòkó sílé ìyá yín ṣé ó sọ fún mi wípé eléyìí ni zaka tí mo fi rán eléyìí tán ni zaka tán fún ẹ àbí eléyìí ni ẹ̀bùn tán padà tán bù èmi náà sọ anábì sallallahu alaihi wasallam wá kìlọ̀ fún wọn káwọn máa ṣerú ẹ̀ mọ́ nítorí ẹ̀ nínú ìdájọ́ yẹn láti rí nínú ọ̀rọ̀ yẹn láti rí ìdájọ́ ṣẹ̀rí àkan pé àṣetán bá ara yẹn ń sẹ́ tán bá bùn wọn lẹ́bùn níbi iṣẹ́ tí wọ́n rán yẹn ẹni tó rán oníṣẹ́hùn ló ní ẹ̀bùn náà ó gbọ́dọ̀ fẹ̀bùn yẹn jíṣẹ́ fún pèsè ibi tẹ́ ẹran mi o wọ́n wá bùn mí ní nǹkan báyìí ó gbọ́dọ̀ fi ẹ̀bùn yẹn ó gbọ́dọ̀ fi jíṣẹ́ papọ̀ mọ́ ìtí wọ́n ra ọ̀tọ̀ níṣẹ́ tó sọ àwọn ọ̀rọ̀ tó ní agbára débi bá ṣerú nǹkan yẹn tí yẹ wà bá yín lé tẹ́fì wa sọ pé ni wọ́n fi rán mi eléyìí lẹ́bùn tán bò náà tó bá yẹ pé lè yá rẹ lójòkó tí ìran oníṣẹ́ ṣerú ẹ̀bùn yẹn tí ó mú wá bá yín lè yá rẹ kò sí yẹ báyìí sí ṣerú ọ̀rọ̀ yìí náà rèé sọ̀rọ̀ burúkú ni ẹ̀rí pé lẹ́yìn lẹ́yìn sọ̀rọ̀ burúkú abẹ́ẹ̀kọ́ ni àrẹ́bí sallallahu alaihi wasallam eléyìí náà àpèjúwe irú ẹ̀mí náà tún bẹ lásìkò ànábì sallallahu alaihi wasallam ìgbà tí ìyàwó Aisha radiyallahu anha tó ra bàrírọ̀ ó ra kúrò nínú oko ẹrú sẹ́mọ̀ yí pé ẹni tó wá ra èèyàn nínú oko ẹrú irú ẹni ẹ ló ní ìjọta ń pè ní àlùwàlá ní wípé tí ẹrú yẹn bá kú ẹni tí ó padà dọmọlúwàbí yẹn tó bá kú ẹni tọ́ra nú ẹrú tọ́ra kò lóko ẹrú ẹ ló máa jogún ẹ̀ òun ló ní wàhálà òun ló máa jogún ẹni tó bọ́kùn ẹrú lọ́rùn ẹ̀ tí ó kú yẹn àwọn yìí wá ta bàrírọ̀ fún yàwó àìṣà lọ́bìnrin ha wọ́n wá gbé mẹ́jẹ̀ mú pẹ̀lú yàwó àìṣà pé akàtà fún ọ ní o lóòótọ́ ó ti rà kó lóko ẹrú ṣùgbọ́n tí ẹni yìí bá kú àwa làwó jogún rẹ̀ àwa làwa ní wàhálà láwọn tó ti ta ẹrú

Ànábì ní ma balu aqwamun kí ló máa ń dààmú àwọn kan yashtarituna shurutan laysa fi kitabillah tó máa ń gbé àwọn májẹ̀mú tí ò sínú tí Ọlọ́run bá tó máa ń gbé kalẹ̀ ẹ́ fa kullu shartin laysa fi kitabillahi fahuwa batilun Ànábì sallallahu alaihi wasallam ní gbogbo májẹ̀mú tí yẹn bá fi lè gbé kalẹ̀ tí ò bá sì lè wà nínú tí Ọlọ́run bá kọjá májẹ̀mú tí tó wọlé nínú òfin Ọlọ́run bá fahuwa batilun arábìnrin gbogbo orú májàmú bẹ́ẹ̀ májàmú burúkú ni so ẹ́ rí pélé iná rẹ̀ arábì sallallahu alaihi wasallam ṣe rọ́dù fáwọn tán ṣe kí níyẹn abẹ́ẹ̀kọ́ ni lẹ́ṣẹ̀kẹṣẹ̀ làrábì ṣe rọ́dù fún wọn bá nàbí sallallahu alaihi wasallam bó ṣe máa ń bá wọn èèyàn lórí tó bá rí pé wọ́n ṣe àwọn àbàjẹ́ kan tó ẹ́ pé ó bùkátà kí anábì sallallahu alaihi wasallam kó ṣe rọ́dù fún àbàjẹ́ yẹn anábì sallallahu alaihi wasallam ó dẹ̀ sọ àwọn aburú wọn tó wọ́n ṣe anábì ó dẹ̀ ṣe rọ́dù lé lórí ẹ̀dá kun náà so ayé mi ká ṣe rọ́jù fẹ́ni tó bá jí aláburú rẹ̀ abẹ́ni tí ń sa burú eléyìí kò kí ń sọ̀rọ̀ burúkú kò kí ń ṣe ọ̀rọ̀ burúkú rárá tó pé ẹ wọ́n ni wá bá mi wọ́n ní kí n sọ̀rọ̀ burúkú ni èmi ò sì lọ́rọ̀ burúkú lẹ́nu torí pé nǹkan tí èèyàn bá ní ní máa ń ná tó ti yé báyìí sí so alákọ̀ọ́kọ́ àwọn wo ni ó lọ ń bá èèyàn kan pé kó sọ̀rọ̀ burúkú lẹ́nu ṣé nǹkan tó sọ fẹ́ ni pé kó mọ ṣépè lé wọn ni ṣé kàtà sọ fẹ́ nìyí ni pé kó máa bú wọn ni àbí wọ́n ní kó ṣàlàyé wọn àbí wọ́n ní kó gbógun ti wọn ẹjọ́ ní sáwọn ìsìn tó bá yẹ pé wọ́n sọ fún ẹ pé kó máa ṣe wọn ni tó yẹ pé wọ́n sọ fún ẹ pé kó máa bú wọn ni a jẹ́ sí pé ọ̀rọ̀ burúkú rẹ ní kó máa sọ ẹ̀ ń tò lọ ṣùgbọ́n kò sẹ́ni kankan tó sọ fẹ́ nìkan pé máa ṣe pèlé ẹnìkan àbí ẹ̀kọ́ ni kò sẹ́ni kankan tó sọ pé kó máa bú ẹnìkan

gbogbo wọn yẹn náà máa ń gbógun tàwọn oníbídà gbogbo wọn tá náà máa ń ṣàlàyé àwọn oníbídà níbàámu pẹ̀lú àwọn ẹ̀rí tí a ti mú wá sẹ́yìn so eléyìí báyìí ò ń ṣe ọ̀rọ̀ burúkú nìyẹn eléyìí ò ń ṣe ọ̀rọ̀ burúkú kódà lásìkò ànábì sallallahu alaihi wasallam àti rírí èèyàn tó béèrè béèrè tí kò mú tí kò mú ẹ̀kọ́ dání tó dẹ̀ ti torí bẹ́ẹ̀ tánàbí sallallahu alaihi wasallam dẹ̀ jẹ́ pé òun náà ni ọjọ́ tí ànábì sallallahu alaihi wasallam tó ń bínú tí ànábì wá gorí mímbà ànábì ń bínú sáwọn sọ̀hábà ànábì ní salúni ẹ máa bèèrè tó bá wù yín lọ́wọ́ mi ànábì tó kí mo búra pẹ̀lú ọlọ́run ọba ẹ ò ní bèèrè nǹkan kan lọ́wọ́ mi ma dumtu fi maqami hadha lónìí wọn gbà tí bá wà níbi tí mo dúró sí àbí kí n máa kí n fún ilé sí nípa rẹ̀ àwọn ẹ̀sọ́ àmọ̀ bèèrè bèèrè ni inú ń bí ànábì sallallahu alaihi wasallam gidi gan ẹnìkan wá béèrè béèrè kan lọ́jọ́ yẹn ó ní idha mittu ya Rasulallah aina masiri tí n bá kú yà ànábì bó ni mò ń lọ ànábì ní wallahi ila an-nar ànábì mo búra pẹ̀lú ọlọ́run bá inú náà lọ́lọ́ tó bá ti lè kú bá inú náà lọ́lọ́ wallahi ọ̀dọ̀mọ̀ná gbé lọ́jọ́ yẹn ìjọ yẹn lọ́gbà sàtífíkẹ́tì inú náà lọ́lọ́ tó bá ti lè kú bá inú náà síréètì sọ̀rọ̀ burúkú rẹ̀ naam ní gbọ́ sẹmọ̀pọ̀rọ̀ tó ní agbára ní kíyàn sọ pé bọ́bá ti kú báyìí lónà lọ́lọ́ sí ẹni tó bá ẹni tí yẹn sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sí tí ó fi jáde láyé sínú rẹ̀ ó dùn ẹ́ wàlíkùn sọ̀rọ̀ sílẹ̀ wàkàtí ìṣàgbénu rẹ̀ ò lè dùn tí ó fi jáde láyé sọ̀rọ̀ burúkú nìyẹn ẹ́ sọ̀rọ̀ fi jẹ́ sí pé a gbọ́dọ̀ mọ nǹkan tí wọ́n ń pè lọ́rọ̀ burúkú ẹjọ́ ọ̀nà sí so kí ló ń pè lọ́rọ̀ burúkú gan káwọn èèyàn kẹ́mọ́ bá fi da nǹkan rú kẹ́mọ́ bá fi da mọ́ wa lójú kí ṣe léyìn nìkan làwọn nǹkan tó ṣẹlẹ̀ ẹnìkan náà ti béèrè lọ́wọ́ ìbéèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ìbéèrè tí ó yẹ kó béèrè anábì sallallahu alaihi wasallam sọ pé taqilatka ummuk ìyá rẹ̀ fàbẹ́jóná ìyá rẹ̀ bímọ ṣòfò ìyá rẹ̀ kàn lóyún ẹ lásán ó sì ru ẹrù rẹ̀ lásán ni ìyá rẹ̀ rọ́mọ sọ̀hábí lẹni tá nàbí sọ̀lá sọ̀rọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìsí abẹ́ẹ̀kọ́ ni gbogbo àlàmọ́ kanu hadith àwọn ẹbí pé sẹ́kì láti ká ummuk ẹ̀mọ̀ túmọ̀ rẹ̀ ni pé ìyá rẹ̀ kàn rí ẹrú oyún wúwo lásán ó sì bí ọkọ̀ rọ́mọ bí. tó ti yé báyìí sè gbàtẹ́ ni mp anabi tá nàbí sọ̀lá sọ̀rọ̀ sọ pé anabi ní ẹ sọ́ra pẹ̀lú ahọ́n yín o ẹ má jẹ́ kí àwọn yín ẹ má jẹ́ kó mu yín wọlé lọ́jọ́ ọlọ́run ọba ah, ẹni wàá bèrè pé anabi sẹ́ńgbọ́ anabi jí sọ nǹkan tó yẹ kó sọ ẹni wá bẹ̀rù pé ànábì à ọlọ́run á tó wọn náà wọ́n ó tún dájú wa bolẹ̀ wọ́n wá sínú náà torí àwọn nǹkan tá a bá fẹ́ nu àwọn aṣọ arábìnrin tẹ́kì láti ka umu ìyá rẹ̀ fàbẹ́ jóná ìyá rẹ̀ lóyún sófò ìyá rẹ̀ ọ̀rọ̀ ma bí ìwọ̀ kí wá ní ọ̀hà káwọn yàtẹ́ rí bú tó mú ẹwọn lọ́lọ́lọ́ ìgbèrà kí a mọ̀ tí kìí bá ṣe in tí wọ́n fi ahọ́n wọn ṣe tí kìí bá ṣe èrè tí wọ́n fa ahọ́n wọn ṣe ẹ̀rí mi gbọ́yé àpèjúwe nìyẹn tánàbí sallallahu alaihi wasallam tó ti lo àwọn ọ̀rọ̀ tó ní agbára pẹ̀lú àwọn sàhábà kódà ànábì sallallahu alaihi wasallam máa ń lè ń gbà míì débi pé wọ́n rún yà ànábì sallallahu alaihi wasallam wípé ihmarrat àìná ojú ànábì ọkàn méjèèjì ẹjọ́ rẹ̀ sáà máa ń sìn ẹ wo muqaddimah tá a máa ń ṣe tá a bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn innal hamdalillah àfáwà tó gba hadith yẹn wá Jabir bin Abdillah radiyallahu anhu ó ní tí anábi sallallahu alaihi wasallam bá ń ṣe muqaddima yìí ihmarrat ayna ojú anábi ma ń pẹ́ ni wa ala sawtuhu ohun anábi wa lọ sókè gan anábi ma ń dà ẹgẹ́ bí mundhirul jaysh bí ẹni tí ń kìlọ̀ fáwọn ọmọ ogun sẹ́mọ̀kẹ́ tí ń kìlọ̀ fáwọn ọmọ ogun kéèrè ṣe yìí ni kẹrẹ fẹ̀mí àwọn èèyàn ṣòfò torí pé ẹ̀yin yìí lẹ fẹ́ dáàbòbò àwọn èèyàn ẹ̀yin náà lẹ ṣe gẹ́ni lẹ́ti lọ ṣiṣẹ́ kúṣe yìí bá nẹ́bí sọ lọ́sọ̀ àmì ṣe mọ́ ṣe nìyẹn ohun ànẹ́bí ó ní agbára gidi gan àìmọye ni nígbà tí Umaru ṣe in tí ó yẹ kó ṣe sí nínú àwọn ọ̀nà tó yẹ sí pé ànábì sallallahu alaihi wasallam fi ń bá wọn sàhábà lò nígbà tó bá rí wípé ó yẹ kóhun lè kòkó mọ́ wọn ẹ̀tọ́ ọ̀nà dáma ìsìn tánàbí sallallahu alaihi wasallam rí wípé ó yẹ kóhun lè kòkó mọ́ wọn ànábì a máa lè kòkó mọ́ wọn kódà nígbà míì rèé Ànábì ní èmi ò rò pé lágbájá àti lágbájá ti ẹ̀gbọ́n kankan yé nú ẹ̀sìn rárá ma azunnu anna fulanan wa fulanan ya'rifani min amri dinina shay'a èmi rò pé lágbájá àti lágbájá ẹ́ àwọn olùmọ̀ nípa hadith wọ́n láwọn méjèèjì munafiqun munafiqun láwọn méjèèjì Ànábì ní ìròkún wọ́n gbọ́n kankan yé nípa ẹ̀sìn rárá wọn mọ̀ kankan nú ẹ̀sìn so tí yé bá so oríṣiríṣi àwọn ẹ̀gbà wá pọ̀ gidi gan ẹ̀wọ́ ọkùnrin tó fẹ́ wọlé tó gba ìyọ̀ǹda lọ́nà Ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ kan ẹ́ ìyàwó àyíṣà wà núlé àwọn sọ̀hábà mìíràn wà núlé Ànábì wà núlé Ànábì ní ìdánù láhù Ànábì ní ẹ̀sílẹ̀kùn fún ẹ̀yọ̀ǹda fún ẹjọ́ wọlé bí iṣẹ́ akúl àṣírọ̀ mọ̀lẹ́bí bú ni mọ̀lẹ́bí jákujáku irú kó tó wọlé lànàbí sallallahu alaihi wasallam ti sọrú èèyàn tó jẹ́ fáwọn sọ̀hábà sẹ́n pé bó bá ṣe wọlé àwọn sọ̀hábà ò ní fojú rẹ̀ wọn ní fi wò láíláí ẹ̀mí wọn ò sì ní túká sí torí pàdánàbí sallallahu alaihi jẹ́ kó yọ ẹgbẹ́ kí ni o aláburú èèyàn àbí so ilé ìbáyìí pọ̀ gidigidi gan so mo kàn ní kí mo díẹ̀ wá lálẹ́yìn láti lè ni wọ́n ń pè ní tó ṣe báyìí ǹjẹ́ ilé máa láburú pẹ̀lú ọ̀rọ̀ ilé máa láburú pẹ̀lú iṣẹ́ tó ti yẹ́ bá yìí sí lè bá iná rẹ̀ sọ̀rọ̀ burúkú ni ẹgbẹ́ ní kẹ́tẹ́lá bá ń sọ fún yí pé àwọn aláburú àwòkí ń jòkó tì wọ́n àwọn aláburú àwòkí ń ṣe dáwà àwòkí ń pèpè sójú ọ̀nà ọlọ́run pẹ̀lú àwọn aláburú ẹjọ́ ìdáwà sẹ̀kún túnmọ̀ sí páláburú lèyàn náà nìyẹn tó wọ́n ń sọ fún wọn pé jìnà sáwọn aláburú sàlàyé wọn jáwọn èèyàn mọ̀ wọn káwọn èèyàn kẹ́ má bàá rò wípé ẹni tẹ́mi balẹ̀ láti mẹ́sìn lọ́dọ̀ wọn ni wọ́n torí pé àwọn èèyàn ń gbàtàn jẹ àwọn èèyàn ń gbọ́ wọn àwọn ẹ̀yìn náà lẹ́dẹ̀ ń gbé wọn sáyé fáwọn èèyàn tẹ́ ń pè wọn ní nǹkan sí àwọn ẹlẹ́gbẹ́ òun ò sì lọ́rọ̀ burúkú lẹ́nu tó ń torí tí èèyàn bá nílé èèyàn mọ́ ná so nǹkan tá ni pé sáwọn tí wọ́n lọ bá irú ẹni yìí ṣé ìtàn sọ ni wípé kó máa ṣépè lé wọn ṣé nǹkan tán sọ fún ẹni yìí ni pé kó máa bú wọn àbí nǹkan sọ ni pé ṣàlàyé báwọn èyí bá ṣe rí nínú ẹ̀sìn ṣé ẹni tó yẹ ká jòkó tì ni wọ́n ṣẹni tó yẹ ká mẹ́sìn lọ́dọ̀ ni wọ́n ni wọ́n ṣẹni tí a lè gbára lé ni wọ́n sẹ́ni tí ó ń rìn lànà súnnà ni wọ́n sóní súnnà ni wọ́n àbí oníbídá sàlàyé wọn fáwọn èèyàn pẹ̀lú ẹ̀rí mílẹ̀ kìtàbí àti súnnà àbẹ́ẹ̀kọ́ ni láti inú al-Qur'an àti láti inú súnnà Nabi sallallahu alaihi wasallam jayé wọn so ká wá karú àwọn ọ̀rọ̀ yìí kákà sí ọ̀rọ̀ burúkú eléyìí báyìí ni àìgbàgbọ́ yé kí náà pè ní ọ̀rọ̀ burúkú ni nínú sharia Islam ó ti bá yìí sì so kọ́lọ̀ bá lè tẹ́lá kí ó dàbò kí ọ̀sán ẹnì kọ̀ọ̀kan wa so ẹ má bínú wípé ó pẹ́ mi díẹ̀ lálẹ́ yìí so ẹ̀ẹ̀sì má bínú bí ọlọ́run ṣe ní kí dánilẹ́kọ̀ọ́ ìbọ́lọ́run ṣe ní kó wáyé lálẹ́ yìí so àwọn ìdíwọ́ kékeré kan so òun ni ó fa tó yẹ sí wípé ìdánilẹ́kọ̀ọ́ tí ó fi pẹ́ kí ó tó wáyé lálẹ́ yìí tọ́lọ́run so mo ní àwọn ìdíwọ́ kékeré kan so mo kàn gbìyànjú àti a máa ṣaláyìí ṣe tọ́ ẹ̀ká ṣe lálẹ́ ìkásìmọ́jẹ́ kí kí aláyìn náà kó kà lọ bẹ́ẹ̀ lásán láì sí àǹfààní kan sí méjì láàrin ara wa so mú bí ọlọ́wà Allah subhanahu wa ta'ala ilé tí a sọ yìí kọlọ̀wà àríkẹ́lá kí ó jẹ́ kí ó sàǹfààní ó jẹ́ kó nílà padàdà nínú àgbọ́yé ẹ̀sìn àwọn èèyàn alájọpẹ̀ sọ lọ́wọ́ba so abẹ́ lọ́wọ́ba àríkẹ́lá gbogbo àwọn tí alámọ̀rí ẹ̀sìn tó dàrú mọ́ lójú so abẹ́lọ́wọ́ba àríkẹ́lá kí ọlọ́wọ́ba kí ó bá wa kí ọba wa yẹjú ẹ̀ fún wọn kọlọ̀mbà lè kẹ́lá kó jẹ́ kí alámọ̀rí ẹ̀sìn kó jẹ́ kí ó yẹjú kọlọ̀mbà kó jẹ́ kó clear sí wọn kọlọ̀mbà jẹ́ kí wọ́n wà nínú ìrújú ìmọ̀ àtàwọn àtàwà náà kọlọ̀mbà lè kẹ́lá kó ṣe àgbóyé ẹ̀sìn fún wa ilé tó ní àlàáfíà kọlọ̀mbà lè kó lè fi ẹsẹ̀ kọ̀ọ̀kan wa rẹ̀ nínú súnnà anábì so ilé ìbáyìí jẹ́ bí ó ṣe jẹ́ ní ẹ̀síwájú bá tó ké bá tó dágbére lálẹ́ yìí so kí a má gbàgbé fíṣẹ̀bílá tí a má ń gbà láti fi ra epo sínú jẹnẹrétọ̀ àti àwọn nǹkan tí ó ṣe kókó ilé tí a fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí so bákan náà mo fẹ́ fi àsìkò yìí kéde ní ilẹ̀ haúsá so tó jẹ́ ọmọ wa níbí náà tó ti bá yìí so ẹni tí gbogbo wa mọ̀ dáadáa náà ni tí ó gbìyànjú àti lọ kẹ́kọ̀ọ́ Al-Qur'an Al-Karim ilẹ̀ haúsá kọ́lọ̀wà ìgbẹ́ra kò fi yé ọmọ náà so wa ó ní bùkátà sí ìrànlọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa so wípé ó ń ní àìlera ilé ìtó pọ̀ gidi ẹ̀sìpẹ́ àìlera ilẹ̀ ni ó ń gba ọ̀pọ̀lọpọ̀ owó gan so lọ́wọ́ ọmọ náà so àbíyẹ́ sí pé kódà ó ń gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò náà bákan náà torí pé gbà mí yóò kúrò níbi tó wà yóò lọ sí ìlú tí ó súnmọ́ bẹ̀ so láti lọ tọ́jú ara yóò tún padà so eléyìí báyìí owó tó pọ̀ gidi ló ń gbà so àsìkò yóò wá rí owó bùkátà ìrànlọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa so kí a gbìyànjú bọ́lọ̀mọba àríkẹ́lá bá ṣe òkun wa tó káfí ara ọmọ yìí lọ́wọ́ nǹkan pé tọmọ yìí tó bá kẹ́kọ̀ọ́ tán so yóò fi wúlò fún ara rẹ̀ yóò dẹ̀ fi wúlò fún àlúmọ̀ yìí náà ni so ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mùsùlùmí náà ni ó jàǹfààní lára ọmọ yìí so eléyìí nínú àwọn nǹkan tí yóò dẹ̀ jẹ́ ìgbé ẹ̀sìn ọlọ́run bá ga ni so ọlọ́run àríkẹ́lá kó dàbọ̀ kí ó lo ẹ̀kọ́ fún wa ní sábàbí dáadáa so inshallah karim so ẹ̀rọ bá rí èèyàn tí ó fẹ́ ran ọmọ náà lọ́wọ́ pẹ̀lú owó tí ó bá tó pọ̀ díẹ̀ àbí níwọ̀n bá bí ọlọ́run ṣe ní kágbára rẹ̀ ká so kí àwọn bẹ́ẹ̀ so wọ́n lè kàn sí mi so inshallah karim so wọ́n bá kàn sí mi so owó náà á wà bí ó sì tẹ ọmọ náà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run bá so kí ọlọ́run bá ìgbà kókó kan ìkọ̀kan wa so ilé ìjà àwọn ìkéde tí a ní fúnra wa ní alẹ́ yìí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته Yeah, send it.